أعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يأمروا مساجد الله شاهدين على أنفسهم شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم, آباءكم لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الحمد لله رب العالمين أعوذ بالله I'm Santo Dolor. Father الدين padà lòsì. ẹni títí fún ìyá jẹ òun náà lè padà dákọrọ jẹ. wà á máa yájìrì lè fa kírun màtá gínà o. وما يدري الغني متى يعيلُ وما يدري لغني متى يعيل gẹ́gẹ́ bá a ti pẹ̀lẹ́pẹ̀lẹ́

إلا الإسلام والدين الحنيفي إلى الإسلام والدين الحنيفي حمدت الله ربي هداني إلى الإسلام والدين ديني لحنيفي إلى الإسلام والدين الحنيفي ويذكره لساني كل وقت

wá orí irun mà wípé dààmú láti máa dúpẹ́ fún wa tó sàánú wa báyìí ọlọ́wọ́ adúpẹ́ fún ọ. Fàyà bí kúrò hùn lè sáàlì kún ọ̀là wa kété. Ọlọ́wọ́ adúpẹ́ fún ọ àgbàlátù. Wọ́n tọ́jú ẹ̀ dáadáa wa Muhammad. Sọlá alayka Allahu ya khayra li wara. Máa. مشتاق إلى ما سواك وعلى الصحابة كالكرام جميعهم والتابعين وكل ما والاك والتابعين وكل ما والاك. صلى عليك الله يا خير الورى bẹ́ẹ̀ni bá lè ka àtàlátù ẹ̀yọ̀ kan fún mi sọ̀lá àmì lọ́wọ́ aṣáára màrá.

صلى عليك الله يا خير الورى ما أنا مشتاق إلى ما سواك وعلى صحابتك الكرام جميعهم àwọn òbí jẹ́bẹ́jẹ́bẹ́ ètò yàtọ̀ nítorí òun fún àgbọ̀n náà. Ìgbàgbọ́ ju àwọn sàádé ni ò ní Wàhálà sọ̀hábà. Èmi àti ẹja ìgbàgbọ́ tiwa ọjà mi. Wàhálà sọ̀hábà ti kẹ̀lì kìrámì. Nígbà wọn sàádé olú ọ̀làbùdá. Bẹ́ẹ̀ni ìgbàlá àwọn ń pèrò ọgbọ́lọ́run. Wàhálà sọ̀hábà ti kẹ̀lì kìrámì jẹ̀mí ẹ̀hẹ́m. Wàtábìínà wàkú. تبعنا وقل ما وعلاك. àwọn aláṣẹ ìfúra lè pè wọn àwọn ọ̀jẹ̀ tán wọ́n jẹ́ ọjọ́ làwọn ń yìí ó sì pàlùbáríkà síṣẹ́ wọn wọ́n bẹ́ẹ̀ síbi tí wọn ò ti ní orí padàdà ọba tó wà lùbáríkà títí àbá wa wọ́n yà lùbáríkà òkú bẹ̀rẹ̀ ayé. àmínà àtàrùhùn tún bí ká ní àgàbàrì yìí. táwọn náà ń lọ ọlẹ̀ ní dáadáa ọ̀rọ̀ bàbá kan. àmínà. akíwá kú àbíọ́kàn ẹ̀sìn.

wá sí àkọ́kọ́ tó ṣe lónìí àti ẹni pẹ̀lú ọlọ́run ọba lórí amẹ́ríkà ìjọba ọlọ́ à. ọ̀pọ̀ ọba láti dé ní ìfáyín tí ń jẹ́ pẹ̀lú ọlọ́run bá bá a bá ti wá. a níṣòro ìbẹ̀rù ọlọ́run ni àwọn kú jẹ́lì. ألقنا عدو من قريب ولشد ذات دور الرحيم èyí ń bẹ̀rù ọlọ́run náà òun náà ní káwọ́pù ìjẹ̀lì. ọ̀pọ̀ ìjẹ̀lì. gbogbo ọlọ́run bá tẹ́yàn ọlọ́run ló ń tóbi nígbà yẹ̀yàn tẹ́lẹ̀ yẹn bá ń tọ́jú ọba yìí tí wọ́n wò orí ọba yìí náà lọ́nà. Ó tó fi fẹ́ ni mo lè fẹ́ lọ ìbẹ̀rù ọlọ́run. Ọ̀bù ìjẹ̀lì. Bẹ́ẹ̀ni ó bẹ̀rù ọlọ́run ọba bí Wàlẹ̀ á mẹ́lò bí èmi ó ní máa pé ọ̀gáàkùnrin sì náà ni. Sọ̀rọ̀ ìjà ní àwọn olórí ọlọ́gá mi. Wọ́n lè kọ̀ náà tó mi lábàlí. Ìléwọ̀ ẹsẹ̀ bẹ̀rù ọlọ́run, ara bẹ̀rù ọlọ́run ni àlùkọ̀ náà tù. Bílẹ̀ kọ̀lí. Èèyàn ya ju ọkàn. Bílẹ̀ kọ̀lí. Bọ́lá ti dé ń gbèrò ní tó tọ́. Èlò òbí ní máa kó wá alágbèpọ̀ mọ́tẹ́lẹ́bí. Tọ́wọ́ a máa hàn ló ń bá àwọn èèyàn tí àbáwọ̀ òbẹ̀wọ̀ rẹ̀. Ìfọ̀n lákọ̀ọ́bá lọ́kùn sí ẹ̀ka tó yẹ kú. Wọ́n lè kọ́ náà àtúntò òfin kọ́ líl. Onídà ló ní nǹkan púpọ̀ máa tiẹ̀. Wẹ̀lí kan náà tún bìlì kan lílì. Òtún ní máa pẹ́ kúkúrú kúkú báwọn èèyàn. Wẹ̀lí kan náà tún bìlì kan líl. Wẹ̀lí sì dá. Àrà mọ́ lọ́hùn torí kó lè lò. Wọlé kọ̀ọ̀nà tòmìnir kọ́lí. Ìyẹn ọlọ́run ní ilé ìyẹn ọdún sí díẹ̀. Wọlé sí ìdádùn níyàwó mi rọ̀ hí. Ìyẹn wà sẹ́kọ̀ọ́ ọjọ́ bá rí ìrìnàjò ìrìnàjò síláàsì. Wọlé sọ ìdádùn níyàwó mi rọ̀ hí. Àgbo láyé. Èyí dáwọ̀ àwọn ìlàyé bíi ìsìn ọ̀pọ̀ ọ̀rìn tẹ́lẹ̀ orí ti fún Ọlọ́run bá ti ṣe ní ojú ọ̀dà àdàbáyé tó ń tàwọn ìyá rẹ̀ láti dáadáa wọlé ìlà. Àmínà. Tó ń lẹ tó ń tàwọn àlékún yìí látara tó lè gbogbo orí táwọn èèyàn ti tètè ẹ̀kú díẹ̀. Àwọn àríkú ẹ̀kọ́ ọ̀gá jáde á máa ń jẹ. Tó ń tàwọn àlékún yìí ó ń tàwọn àlékún èèyàn. Àmínà. Àmín. Àmínà.

wá láyé ìbẹ̀rù fún lè òmóòn òun ni góńgórí gbogbo ọ̀ràn àbúsà yìí dèlè kòdìrí tó tún wá ń sọ fún wa pé àlẹ́ ìkàbílì jihad ọ̀dọ̀ wa wa iṣẹ́ ìgbìyànjú ìjagun lójú ọ̀nà ọlọ́run ọlọ́dọ̀wọ́ wa. Ẹra dojú bàbá kọ́mọ̀ ẹra tí ojú títà kan sọ́nà inú kíláàsì. Ọ̀nà inú kíláàsì. Ọlọ́dọ̀wọ́ wa. عليك بالجهاد كما تبيج جهاد فإنه رهبانية الإسلام ìmọ̀ jagun sójú ọ̀nà ọlọ́run ni ràhàbàníyà kéèyàn ó ní kan kan bẹ jẹ́ wọn n'ifada, padà táwọn èébí máa. pé níyàwó wọ́n sì ní àníyàn ìsìnlọ́run débẹ̀ ni pé gbogbo tí ó dáhùn lọ àníyàwó àwọn pátì àwọn parí ẹ̀ sí ṣọ́ọ̀ṣì ni kò sínú Islam ṣùgbọ́n tí wọn náà bá fẹ́ ronú pọ́ fẹ́ tán sínú ẹ̀sìn Ọlọ́run jihadu lọ́wọ́ àmúnisẹ́ torí jihadu èjé ọmọ gbọ́gbẹ́ nìkan lójú ogun kọ́rẹ́ síyàwó. Ah, ràbàníyà ti ìsìláàmù nù. wọ́n jẹ́ pé ìsìláàmù tún wá kí ọ ọkẹ́ mi bàbá tún wá lójú ogun wọ́n wá bá ní wá wọ́n lọ́pẹ́ pátápátá àgbọ́dọ̀ lójú ogun lé ọpẹ́ ọgbọ́dọ̀ kọjú oṣù mẹ́rin kíkọ́ lùkọ́ yà fi padà sọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ ẹ̀wọ̀n ìsìláàmù dáadé. tọ́ra rí àtẹ́nà umaru na kan náà àwọn obìnrin léèrè pé gbó lóbìnrin lè mara róòdà tí òfin ní rọ́pò ẹ̀. wọ́n fi oṣù mẹ́rin lẹ̀ sanapẹ́ la kúránù náà mú wa ọ̀làdínà yòlú náà mi ń kún mi àrùbáàtà wà áṣírà. bá rí ara tá a ní gbogbo ìwọ tó pàyàwó ẹ tì tọ́ ọ̀yà tí tọ́wá ń ṣe bọ́ọ̀ sọkọ̀ ìyàwó náà nu bí wọ́n bá ní olè ìyàwó ẹ̀ lódì ọmọ níbí ọmọ èyí máa ṣe kọ́ pátì kọ́ nítorọ̀ rí tún débẹ̀ níbi tí ó dénú ṣẹ̀ríà ìṣẹ̀rẹ́ ò tó lè bá àti ẹ pé ẹ ló jẹ òní fẹsẹ̀ fẹ́ gùn wájú ọlọ́run. àyìnfún ní tí ó mu ó ní tí ó sè yéésù gbẹ lọ́wọ́ a máa fi dọ́là gbówó lọkọ pé ń sì dojú ọkọ rẹ màlúù lẹ́yìn à tó bá wọn sókò lálọ́ ọlọ́ni sétorí iye ọbẹ̀ tí yóò dùn náà ẹlòmíì torí ọbẹ̀ tí yóò dùn ní fi báyàwó ẹ̀ já. ọkọ̀ ìyàwó sì yà. kọ́dà pa ti kọjá ń bẹ̀ ṣàfṣírù túrọ̀ wọ́n lọ́wà. àti kọjá ń bẹ̀ ti pẹ́ àrò ti gbàgbé ni. wọ́n yà bí náà ṣọwọ́ fáwọn ẹ̀mí fún Alazina yuluna azuwaja muna yuluna tarabbusu arba'ata ashhurin الذين يولون منكم آية كله الذين يولون الذين يولون من نسائهم تربص أربعة أشهر فإن فاهوا وإن فإن الله غفور رحيم ọlọ́run ní gbogbo ẹ̀yin ọ̀nkẹ́ àlọ́ ni o tá a bá débẹ̀ ní ọ̀rọ̀ àbá àwọn bàbá wa àbúsà yìí ló lẹ̀kùn lérí. nípa àwọn gbólóhùn kan fi ń ní sọ̀rọ̀. lọ́wọ́ sọ fún wa pé ọ̀gá téèyàn ó fi di padà mọ̀dánù ìsìláàmù ní kọ́ lọ jihad ológun ẹ̀sìn ọba lọ ọba wa tulẹ̀ ọpẹ́ tó náà òun náà gbọ́dọ̀ kọjá oṣù mẹ́rin o ọgbọ́dọ̀ gbogbo ètò ogun tí wọ́n bá máa ń ṣe nínú ìsìláàmù ìjọ kọjá oṣù mẹ́rin torí wọ́n fẹ́ káwọn ọkọ ya tètè padà wálé wàá báyàwó wọn káwọn tí wọ́n ti ń wo ìyàwó gbọ́jẹ́ pé wọn náà bíbo ló bóyàwó ẹ lẹ̀ bí ẹ̀kọ́ tí ò léwé o sì ní màmá bọ̀ wò fẹ́tìfẹ́tì ó tún fẹ́ yà kiri agboolé ó tún wò ó ràn ọwọ́ àti bí nǹkan rẹ ló ń ṣe ọ̀jàgbé máa wọlé pé kí làákọlù ọ́ ìyàwó tèmi lọ́mọ fẹ́ àyà kiri agboolé ọwọ́ ló ń fura sábúrú ẹ̀ ó tún máa ń wo ìyàwó ẹ̀ pọ̀ kò ní wò ọ́ lójú. Ngbò náà sí yàkálẹ̀. Kí lẹ́jọ́ tiẹ̀? O lọ sọ̀rọ̀ ẹ̀ di sinimá ọ̀fẹ́. Tí gbogbo èèyàn ń wò. Tàrọ́pùtù arúgbàdì aṣòre ni. Bàyẹ̀ báwù bàyẹ̀ náà. Ọlọ́run ló sùn mẹ́rin. Tàrọ́pùtù arúgbàdì aṣòre ni. Ọlọ́run ló sùn mẹ́rin péré ni káfíńtì yín dà. Lẹ́ẹ̀fì padà sọ́dọ̀ ìyàwó. ọlọ́run ní tọ́ ọba wá mú pé bẹ́ẹ̀ tó òjò jù bẹ́ẹ̀ lọ. a jẹ́ pé ntọ́ ọba fi àsìkò yẹn dá lẹ́sẹ̀ ọlọ́run wọ́n dàrí ẹ̀jọ́ wọ́n wá ti kọjá bẹ́ẹ̀ O ti dẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ó kọ́kọ́ kọ́kọ́ rí ilé wọn bí ó ṣe lépo fún kọ́kọ́ rí ilé wọn fẹ́ lómìn ọ̀sádèmọ́lé òfun ló ń jẹ lọ́nba ájà. kò sí lẹ́lòmíì ọ̀hún kan kọjá fìrìfìrì ń yàrá rẹ̀ ó yàrá ó ẹran lọ́wọ́lé. bá wọ́n tún kó ti kọ́. ọba ṣe pé tí ọ̀kọ́jọ́ oṣù mẹ́rin tó fi wọ yàrá ẹ̀ ah, gbogbo ẹ̀kọ́ ẹ̀ ẹran ọlọ́run adarí ẹ̀jọ́ àmóhùn náà ṣe ń sáwọn ogi àjà bóyá wọn tún wá tọ́ ọ lọ ọlọ́run gbogbo rọra yìí. Kí ló ọ wàyínà sàmú. Wàyínà sàmú ah. Ọlọ́run ní bí wọ́n bá wá ọ̀sádùn olórí pé ọ̀sádùn olórí pé rárá. Wàyínà sàmú Èèfẹ́ mọ́ náà ni. Àwọn ọlọ́run ayọ̀

<laughs> yọ ká kan yọ ká pa ilẹ̀kùn ẹ̀ mọ́ ẹtí ó kọ ẹtí ó sì èso gbà pa. wẹ̀yìn náà sàmù tẹ̀lé. ọlọ́run níbẹ̀ bá olórí wípé ẹ fẹ́ kọra yín náà ni ọlọ́run ò ṣe nǹkan kan. gbogbo tẹ́ ń wí tẹ́jọ́ ń ọlọ́run gbogbo ẹ̀ ni mo rí. wàlùmọ̀tò lè kọ́ dùn. ọlọ́run wa mọ̀rọ̀ sọ́kọ̀ ọlọ́run èyí tọ́pọ̀ ẹnu yín tọ́ba sátàkù gbóhùn fẹ́ kọ̀ náà ní ọlọ́run gbọ́dọ̀ tún kó ẹrù níjọ náà wò. yàtọ̀rọ̀ kẹ́rẹ́ máa lọ lẹ́yìn ó tí yàtọ̀rọ̀ máa ní ọlọ́run ò tí ì gbé kẹ́rù káyà fún wọ́kọ́ ọmọ kéwù jùlọ ọkọ tí ó pè jọ́nà náà ni ọmọ akẹ́rù ẹ lọ léyìn ọ̀yà pé àfa ẹ̀ sì sùúrù bẹ́ẹ̀ yàwó mọ́ni kò sí dàmí ṣùgbọ́n mo tún ní. wal-mutallaqātu yatarabbasna bi anfusihinna thalatha qurū'. mo ní kí n tún ṣe àìdá mẹ́ta nínú yàrá yìí ẹ fò lẹ́rù kanlẹ̀ ìyàwó yóò tún ṣe àìdá mélòó alukuraanu ní sọ̀rọ̀ yẹsẹ wákàtí lẹkọọ ẹ lẹkọọ máa lọ ọ alẹ lọ ara àyà tí àìlò sẹ̀rí ọlọ́run tó fi jà àwọn obìnrin láwùjọ wa inú nínú ẹni tó jìyà àìlò sẹ̀rí àláyé ni làwọn obìnrin wà wọ́n jẹ tọ́pọ̀ torí tó wu ọwọ́ tó wu kálukú ní fi ń gbá wọn lójú ọwọ́ ọwọ́ ọlá bó ṣe wu kálukú ní fi ń gbá wọn lójú gbà tí ò sí sẹ̀ríà rí àlò yóò tún lóṣù mẹ́ta yóò ṣe yóò ṣe àìdọ̀ mẹ́ta tí bá ń ṣe àìdọ̀ lọ nínú ilé rẹ ẹ ó ti mú ibi tọkọ ti lọ tó lóun ò ní wọlé ọlọ́run ní gbogbo òbínú ẹ oṣù mẹ́rin lónìí kó o lè pè tó ọmọ wọlé ẹ lọ fẹ́ ọ̀yà pọ̀ ẹni tí wọ́n àìdọ̀ mẹ́ta. àgbẹ̀tẹ̀ yẹn bá ṣe sátani ó yẹ kínú rẹ̀ lóòrọ̀ bí ọba ya èṣù. ṣùgbọ́n bí ló bá ti ń bí yàn àṣìṣe ni ó máa ṣe àṣìṣe kódà ká ṣẹ̀ṣẹ̀rí àgán àní mo bá wọn kan yanjú ẹ̀ rí tí wọ́n sọ fún ọ pé ah, ìdí ṣẹ̀rí àwa ọ́ mi ò lọ ṣẹ̀rí àgbẹ̀wò mi sẹ̀rí alẹ́ sí ẹgbẹ́ kan níbẹ̀lẹ̀ yìí sọ̀rọ̀ sẹ̀rí. wàlùmọ̀tòlá fọ́tò ìyàtọ̀ bẹ́sìnà bí i. ìbínú ẹ̀ mà pé sẹ̀rí àwa di tí ń wọ́lẹ̀ sẹ̀rí ọlọ́run ẹ̀gbẹ́ bínú sẹ̀rọ̀ pé kèé mọ̀ polówó wọn ò ọ̀lẹ́sẹ̀ lẹ̀. bí o bá ṣe pé ọlọ́run kọ́ bá ń kà kún fún un pé ó wu inú ìbínú gbólóhùn bó ṣe mọ́ ọ sọ yẹn di kèfèrí ọ sọ yẹn di kèfèrí bí wọn bá wúrà fún múmi ní yóò kóra lónìí ọmọ kánà mú lèmú ọ̀là múmi náà ìdá kọ́tà lọ́ à. ayé kúnà làwọn olè ti yàrá. mìnà amúrihìn. amúrihìn. ọlọ́ọ̀ni ọ̀tọ́ sí ẹnìkan tá a bá pè ní múmi ní. wà máa kánà lè múmi nínú ọ̀là múmi náà ti ẹni a pè ní múmi náà òdodo lóbìnrin kọ̀tọ́sì. Wàlẹ́ mú mi nàdí. Àti mú mi iná òdodo lóbìnrin kọ̀tọ́ sí. Yà kọ́dọ̀ lọ. Kọ́dọ̀ lọ́hùn. Yà kọ́dọ̀ lọ́hùn amúra. Wọ́rọ̀ sùn lùhú amúra. Gbogbo ìgbà tọ́lọ́hùn àtòjíṣẹ́. Tọ́ba pàṣẹ nǹkan tó pé ń wíre à ń ya kú nà láwọn ọmọlẹ́kìyàrò mi ní amúrìhìn. Kí wọ́n wá tún pàwọn náà ní ẹ̀sà ẹ ẹ̀fọ̀rọ̀ sẹ̀rí alẹ̀. أن يكون لهم الخيرة من أمرهم. Tani sọ̀rọ̀ na Ṣùgbọ́n bínú bá ti bínú bá ti dé ìyá ńbọ̀ ti wúlẹ̀ fún asúra wo ni torí ta torí ẹ̀ jókòó nù. Oore tí oore tí Rọ̀mọ̀dánù sí àánú. Níbo ni kálukú wa ti roju lọ́lẹ̀ sí ẹ̀pà fà kalẹ̀ àbíjọ́ ẹ̀ ṣe súná lẹ́gbàá kalẹ̀ ọ̀nà àwọn àti ìwọ̀n àti ìfáyín lórí. ìtọ́jú èyí ò lẹ́gbìn àti tó yẹ pàfọ́ àkàlẹ̀ wa sọ lónìí sẹ̀ríà ìkọmìnrin la fi ọwá wí fún wa gbogbo èèyàn wálé wa kọ́ wá gbọ́n jẹ́jẹ́ lọ́sẹ̀ yìí wọ́n ṣètò ẹ̀ fún yín sáàṣe ǹdí èsàrà ẹ̀ làmọ́ lágbè ní lágbè lárugẹ. ààrẹ àwọn náà yá gbogbo ohun tí àyà wọn gbogbo jágajàgbà má jágajàgbà àgbàjà lọ́mọ́ra wọn lórí a ah, kò sí wàhálà kankan bí kò wá bímọ kò sí gbogbo dáwà lọ́mọ lọ́pọ̀ sí ìsàrẹ̀ ẹ̀dàmínú tẹ̀síkúrú tà sájà gbogbo ẹ̀pọ̀ kó lè jáwó. ọlọ́run sọ akéwọ́n tọ́lá pé kí ni yín mo dé wọn. Bàmá kánà lè mú mi ní wàlẹ́ mú mi nà ti ní ìdájọ́ lọ́wọ́ wàrà tó lù wọ́n. Ó ti dá ọgbà àwọn ọmọ wọn. Ayé yàkú na làwọn múlẹ̀ kì yẹ tó mi náà mú rí yín. Wàmẹ́ yà fi lá àwọ̀rọ̀ tó lẹ́wọ̀ fàkọ́lé dọ́là dọ́là. Mo fi sọ pé tí èyí bá ṣe kọ́ba mi lọ́kọ́ba ń dáríjì ni. Torí ẹ tí mo sọ̀rọ̀ ẹ̀ ti bá Ẹ wo bí ó ti gbé. ó ma máa wọ́n ti kó ń bẹ́ẹ̀ mọ́lá mùsọ́fà àgbàríkà rẹ̀ ọlọ́run ní ọ̀tọ́ sẹ́nìkan tá bá pè ní tó tàbí lóbìnrin. mú mi lọ́wọ́. kí wọ́n sọ fún ọ ọlọ́run lórí nǹkan ìdájọ́ lórí nǹkan ọlọ́run yakuna lahumul khiyaratu. kọ́ wa máa po rìdàrìdà lẹ́gbẹ̀ẹ́ pé o tún wà nǹkan mi ọ̀hún wẹ́sà ọlọ́ọ̀ni ọ̀tọ̀ ajẹ́ pé ó ti ẹsẹ̀ kí ni kì í ṣe múmìnì kò tún ti wà á parí kò sí ló lè yọ ọlọ́run wá fẹ́ kó ṣe pẹ́sẹ̀ ni ọlọ́run ni wàá máa ń yá sí ìlà àwárọ̀ gbogbo ẹni tó bá wá ṣe èmi ọlọ́run tó tún ṣe òjíṣẹ́. Ọ̀la Ọlọ́run ó ti sọnù tó fojú hàn. Ìta abádébẹ̀ lọ́rọ̀ àbúsà àtàbí sòsò káyà ta fẹ́ ké. Ọlọ́run jẹ́ kíké rẹ̀ kọ́rọ̀ alọ́run. Nta nídìí nta bùkátà sínú o. Ọlọ́run ó wa níjọ́ tíṣẹ́ ẹ̀ bá ń ọlọ́jà máa rí lò gbogbo okùn tá a gbà kò tí kò tí ì níyì ó kéwú ó ké tìbì kan tán ó tún lọ ké kan ó ń kọ́ wọn ó sì gbá níjọ́ tí iṣẹ́ ẹ̀ bá délẹ̀ téèyàn bá rí ṣe níjọ́ lókun tó ṣe ìgbàjọ́ bá délẹ̀ téèyàn bá fèè àbùkù kan kéwú tó ké àlè ilimu zéénú á padà sọ́dọ̀ Abu Sa'id al-Khudri ìmọ̀tá ń sọ̀rọ̀ rẹ̀ zéénú bìlẹ̀ amal ọ̀sán ni fọ́ọ̀mù èèyàn ṣùgbọ́n jọ bá lò kéwú tí gbogbo ohun tóun ṣe ti ní ilé ńtọ́lọ́hún fẹ́ ìgbà ló tó jọ̀sán fún ọ kèé ṣe kó ooru tí a lè rí jẹ gàgà tàbí kó o kó sàtífíkẹ́ẹ̀tì jọ òun kọ́ sọ kéwú àlìyílímù zẹ́ẹ̀nù bílẹ̀ لبئس باي والأمل فمن أتى بوصفه بالقول والعمل كمل العلم زين بالعمل لبئس باي والأمل فمن أتى بوصفه بالقول والعمل كمل الفهم زين ọlọ́sọ ìmọ̀ òun ni kó ní mímọ̀ kó lo ìmọ̀ alìhílímù zénú bìlẹ̀ àmàlì lílo olófin jọ́sọ̀ fẹ́ni tọ́mọ̀ tàbá ìwà àmàlì kéé ṣe tàbá yìí ká máa yọ yìpọ̀ ọmọ mi ni ọmọ bí mo ti wá ni lè mọ́mù ni bàbá mi èmi lọ́mọ àbá àgbà èmi ní gbá èmi làwo gbogbo kéwù mo ké ọmọ mi kódà mo ké gbogbo ní nàìjíríà mo lọ Cairo mo lọ Saudi eléwù kọ́ ni mà èyàn lè má kú ò lẹ́kùlù lé bàbá ẹ̀ tí ó sì máa sọ̀sọ́ pẹ̀lú tọ́ba mà nínú mà tọ́ba ti lò èèyàn lè má gba ó lè má gba sàtífíkẹ́ẹ̀tì lérí ara wọn tí ó sì máa sọ̀sọ́ pẹ̀lú ìmọ̀ tọ́ba ti lò ìdí ń jẹ́ ìmọ̀ bí la amali pẹ̀lú kéèyàn ó lò ní ìlà bíjàmbá ìwàlà amali kéèṣe ìmọ̀ ayọ́yì sọ́ọ̀dà mímọ ni èmi ìmọ̀mù lágbájá ni mà ń sọ̀rọ̀ ilé nǹkan ń jẹ́ mà wàlà amali tàbí. kéèyàn máa ní àfọkàntẹ pé wee tá yìí náà ń bọ̀ àwa náà lò jẹ́ mọ̀ ọmọ kan. àdá bí wọ́n ti fi gbogbo ẹni ọlọ́run bá ní kórìí mọ̀ mú wá níròyìn ìmọ̀ kí níròyìn ìmọ̀ níbi lè kóòlì ọdọjọ tí ọfẹ lò kéwù abali ló ń tọ sọ lẹ́nu ó ṣe déédéé ń tọ sọ. ilé kọ́ọ̀lì wà lámẹ́lẹ̀ kamal. nígbà látò gbà kó pé nímà ṣùgbọ́n èèyàn ọba ń lè bára fi lórí àtẹ́gùn kọ́ wá dijọ́ tẹ́ni tí ọmọ kan tó jókòó tí ń jẹ àmàlà òkú lè máàmù àbá náà wá ní ẹ bá lè máàmù náà mú sùn tiẹ̀ ọjà bọ́. Bèlèkọ́ọ̀lì wálé ámẹ́lì. Ọ̀nà àti rẹ́bọ̀. Ó rẹ́bọ̀ torí wípé kò sí lílò níbẹ̀. Wà máa nà á àǹfẹ̀lì. Wà máa nà á àǹfẹ̀lì yìí. Fàwáhì máa rún àwùjá máa ń yá mi lò wá. Àràbàlà yá dé lè máa nà máa hàmì. ومن نهى عن بلي فهو حمار يحمل أسفار فلا يجري يدري لمن ما حمل الباني ومن نهى ومن نهى عن بلي tí màárá bá ti ń wà níbi kan tí lílo rẹ̀ náà wà níbi tó jìnnà tí wọ́n máa pàdé. tí wọ́n wá rẹ̀sẹ̀ ń gbọ́ níwe képe náà bá ń wà níbì kan lílo ọwà níbì kan nu wọ́n máa nà á àbẹ̀lẹ̀ yìí. fọwọ́ يحمل أسفارا فلا يدري معنا àlùfáà ní kò sí tá a fi rú ẹni bẹ́ẹ̀ jọ. ìmá kẹ́tẹ́kẹ́tẹ́ ni irú àfa bẹ́ẹ̀ tàbí ẹ pé ní ràkúnmí. kò sí yàtọ̀ nù òun àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti ràkúnmí torí kẹ́tẹ́kẹ́tẹ́ náà yá mi lò àti fàárà. òun náà máa ru ẹrù tí àtẹ bá dìde lórí bí àlùfáà àtọmọkẹ tí ò lò tóun náà rẹrù kiri àbá níbi ẹsẹ rínu di àti kẹtẹkẹtẹ bákan náà ni wọn rí lè máa nà máa. bẹ́ẹ̀ bá bi kẹtẹkẹtẹ léèrè pé kí ni ìtumọ̀ tí ń bẹ́ẹ̀ nù tí àtọ olùlérí sọ́mà bẹ́ẹ̀ náà làlùfáà fi lórí àtẹ̀gùn tí ò rí sẹ́sẹ́ wà á máa nà á àǹfẹ̀lẹ̀ báwa ìbá rúnà ọjà máa yá mi lò wá sí fàràfàrà yáde lè máa nà Yá mi lò wá sí fàràfàrà yáde lè máa ọkàn ru ẹrù tí a káàkiri ní kọ̀mọ̀túmọ̀ tó rù. bàbá ayédèrè ìmánà mohammed. kọ̀mọ̀túmọ̀ tó gbélé rí. ìta bá débẹ̀ òun náà ni pé ẹ̀sìn wa ti ń béèrè lọ́dọ̀ wa. òun náà ni ká gbìyànjú kárí wípé gbogbo ohun tọ́lọ́hún bí wa à ń tẹ̀lé kò sí rahabaniya nínú islam ọ̀rọ̀ àbáwá abu sa'id al-Khudrihi láti sọ tó bọ́nu àyà. ó ń kí tí ń jẹ́ ti islam fún wa ó ní islam òun ni fi ń kí wa fún táwọn mo fẹ́ fi kí a fún yìí ni. ń ni jihadun. kéèyàn máa lọ jagun sójú ọ̀nà àtọ̀lọ́hún òfin lélẹ̀ ọkọ̀ máa lè òfin ìyàwó lẹ̀. rabaniya ti islam nu sẹ́wọ̀n pé tìǹ náà fadá kò níyàwó mọ́dá kò níyàwó kò bí ma kọ̀ lẹ́nìkan kọ̀ lọ́kọ́ ọparí ẹ̀ sí ṣọ́ọ̀ṣì. bí wọn kọ̀ wá sírú eléyìí islam bá ọba wá wò wípé gbogbo ayé ọ̀fẹ́ bí máa ṣẹ̀sìn jihadu ló ti lè rí àwa kì í mú ọ pé òtún wá gbọ́dọ̀ lọ bá ọba níyàwó ńlé ọ gbọdọ tún kọjú oṣù mẹ́rin tó tún fi padà wálé láfi wá padà lọ bí àyà láfi lọ ọbẹ wà á lè ka bí dìkìrì là àlùfáà wa Abu Sa'id al-Khudri ó ní ìrántí Ọlọ́run gbogbo ògbà ṣé ló sì wájú ìrántí Ọlọ́run ọlọ́dọ̀wọ́ kálukú wa wọ́n ti láwọ́ tó lè Qur'an àlẹ́ kàbí ó ní ká máa wà ń bi gbogbo bí wọ́n bá ti rántí ọlọ́run wa ti láwà sí ní kuraani àti bí wọ́n bá ti ń kálu kuraani náà làwọn ajókòó sí. kí á lè rè jẹ ti ń bẹ́ẹ̀ ó ní fàáyín náà ń rú ṣúkà bọ́ọ̀ bá fẹ́ wà láyé ní kìkìdá bọ́dì tí ọ̀lẹ́mì ti mí lọ́dọ̀ àwọn tó wà sánmà àwọn kan ń bẹ láyé. tọ́jẹ́ pé bí wọ́n ṣe ń bẹ láyé bẹ́ẹ̀ ni wọ́n tún sẹ̀mí lọ́rùn. ayé ni wọ́n sì wà wọ́n èkú ṣùgbọ́n wọ́n ń gbélé ayé wọ́n sì tún ní àmì ibi tára sánmà ti ń dà wọn mà tí wọ́n mọ̀ wípé wọ́n ń bẹ láyé gbogbo ẹni tí bá máa ń jókòó ìrántí ọlọ́run bó o ṣe ń jókòó ní àwòrán rẹ làwọn màlẹ́kà náà ń gbé ẹ̀mí ẹ lọ sí sánmà ẹ̀mí eléyìí tún so mọ́ wa. tọ́ra wọn làwọn èjá pẹ̀lú ọlọ́run gbà kankan àwọn màláíkà ọlọ́run ó pè wọ́n máa gbé ẹ̀mí rẹ lọ báwọn tó wà ní sánmà. àlẹ́yìnkà bíi díkìrìlá àfọwọ́ Abu ọlọ́dọ̀ ọwọ́ kálukú wa ẹja máa rántí kásì ma ká alukuraanu dáadáa ó nítorí pé fa ìnáwó alukuraanu tá à ń jókòó kà tá à ń ké rúùhù kàbí ahali sàmà ohun lẹ́mí rẹ tó dà ọ́ pọ̀ pẹ̀lú àwọn tó wà ń sánmà àti ń sàwọn àrídì gbogbo omi ó ti jókòó rántí ọlọ́run bó o kú máa rántí gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé fi tó ṣe ṣe nírántí ọlọ́run ó tún máa fi rántí ẹ̀ yóò tún máa dẹ̀mí ẹ̀ pọ̀ mọ́tà wọn tí ń bẹ ní kìíní tí ń bẹ ní sámà kí wá ọlọ́mọsàlá fún wa ibi tí ọlọ́run ti kádà arápá gbé tàbísírù wa tọdún yìí òun náà ní àyà ìkẹtàdínlógún ẹ̀ ọlọ́run ní máa ká nàlílẹ̀ mọ́ a'udhu billahi minash shaitani rajim. ما كان للمشركين أن يامروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون ما كان للمشركين أن يأمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يأمر مساجد الله من آمن بالله kẹ́yìn àwọn tí wọ́n máa ń kọ nípa àtẹ̀lẹ̀ àáyà wọ́n látúwájú wa Abbas nígbà tí wọ́n mú nígbèkùn máwọn tí wọ́n gbé tí wọ́n mú gbèkùn nínú àwọn kèfèrí wà yíra abèlè kúfúrì wọ́n wá ń fi ìwà kèfèrí wọn wọ́n fi ń bú wọn wà pàkíyàtì raham àti bí kẹfẹ́rí èdè da ìbí pọ̀ ọ̀yà máa dàbí ẹ̀pọ̀ ohun tí wọ́n mú mọ́ra wọn. gbogbo wọn tẹ́ ìbí ẹbí ẹ̀ ọ̀dọ́ lójú kìí ṣe wà mọ́mìnì. mọ́mìnì ní máa pàtàkì ìbí. kọ́lá abáàsì wa ń sọ fún wa pé tàkùrú náà máa wí àná lẹ́sà sọ nígbà wà ń wàlá tàdùkúrúnà màhásínàná ẹ jẹ wá sọ dáadáa wa kankan àbáàdé dáadáa wàkọ́lá àlì aṣáájú wa wa sọ fún wípé alàkún màhásínù ṣé dáadáa kan ti wà fún kèfèrí ṣé ẹni dáadáa kan tá a lè sọ kọ́ọ̀lá náà àbáàdé ó dada yi onidada wa ní pé haram masaji dọ́lọ́hún kọ́kọ́kọ́ sórílẹ̀ nígbà tí ìtì ẹ̀sì ìsìláàmù èdè àwọn làwọn ń gbénú ẹ̀ àwọn làwọn ń lò bọ. ẹ̀jẹ̀ pò sàní ẹ̀kọ́ bẹ̀ tí wọ́n ń ṣé dáadáa wọnú kàábà kàábà tí ọba ti wó. tí wọn bá ti gbé lọ àwa la dágàgà àwa la dágàgà bò ṣe dáadáa kéléwò wàná síkìlá hájà àwọn alálàájì jẹun bá wá torí wọn máa ń ṣe ájì ṣáájú kánábì náà ò tó dé akẹfẹrí náà máa ń pò yí kàába táwọn kan máa ń ṣe ni pé ìhòòhò náà máa ń pò yí àwọn tó fi gbà pé àwọn fẹẹ dúró bọlọ ń ṣe dáhùn ṣùgbọ́n gbà síláàmù dé oníkàwọ ọmọ kò yẹ ẹni wò káyà wá sọkan ìhòhò làwa náà wà ṣùgbọ́n àwọn àbàṣọ kan bo ìhòhò wa àtúwá ní fi fẹ́ràn pé ibi ẹ̀sìn wá dáadé ló fi sọ́ra fún mímọ de tó wẹ̀ nìmọ́dì kiri agboolé tó ṣe bí nǹkan rẹ ló ń ṣe tó bá dáa ni wọn nígbà tí sọ̀kan mọ́dì ọ̀sẹ̀ tó nídìí wọn pé á tún fi kà kọ́ ọrùn torí wọn ọ̀fẹ́ ká tún yọkùn lẹ̀ ní wọn tún bá ní tún fi lébélébé kẹkùn pé káró òfin bo ikùn máyà ọ tún máa bọ wọ tuntun wà lìkiri agboolé tàbí wọn gbádá yẹgẹrẹ kan tó ti já gbogbo pátá tó bọ àti gbogbo ìfẹ́ náà rí àwọn pé kìnnì kan àní kìnnì kan níkùn alomi nígbà bẹ́ẹ̀ tí wọn àwọn obìnrin tí wọn máa ń wí sẹsì òkùnkẹ náà wọn kì ọdún ẹ à ń náà mi ẹ mi lórí o ìdúkùrú náà ń rí ọ̀dà. wọ́n wá ń fọ wé àbáàsì wá ń sọ ohun táwọn ṣe ọlọ́wà máa ná sílẹ̀ ájà àwọn alálàájì àwa là á mọ bomi ń fún wọn mu tó ń gbẹ bá ń gbẹ wọn sí dáadáa kéléhùn. bí ṣe ń wí tán olọ́lọ́run sọ àyà kalẹ̀. ọlọ́run nílẹ̀ ànábì jẹ́ ó wọn pé kò tọ́ sẹ́ni a ní kèfèrí látòní lọ. kí wọ́n pa wọn tọ́jú ilé ọlọ́run ọlọ́run ní ẹ̀dá sí hàn táwọn gangan tí wọ́n ń jẹ́rìí ìjẹ́ kèfèrí fúnra wọn. tí kèfèrí wọn ọ̀la ń fomí là. Ọlọ́ọ̀ni ní máa kánà lílì mú ṣìrìkì. máa kánà líle mú náà ẹ̀yà múrú màsájídá lọ́wọ́. ọ̀tọ́ sí gbogbo ẹni a bá ẹ̀yà pé lọ́wọ́ àánú ẹgbẹ́lẹ́bọ ni ọlọ́ọ̀ni ní òótọ́. ẹ̀yà dàrú lónìí ni níjọ́hún àná. èmi bá ńlá tó wà tọ́yẹ pé wọ́n ń lé àwọn kan bẹ̀ wọ́n nítorí pé wọ́n ti darapọ̀ mọ́gbó ni. ìfẹ́ máa dá ni torí àwọn tí wọ́n léjọ́ náà tún lọ́ mọ́ lónìí nínú màsáàsì lónìí tí wọ́n ń já àbá ń bẹ̀. àwọn ìfẹ́ bá bá dá akọ ọ̀pọ̀ ìfẹ́ bá ka ẹrú lójú ẹrú iná ẹrú ọba kọ̀tọ̀ kọ̀tọ̀ sẹ́nìkan. Sọ́yẹ́ pé wọ́n lé wọn pé wọ́n máa wà mọ́sáàsì mọ́ torí pé wọ́n rí i pé wọ́n ti dára pa ológun.